bẹ́ẹ̀ gan nítorí pé kí ni tẹ́ bá rí Timaya nínú fídíò yẹn big and so so so fine then black black all the way ó tún wá ṣe wá ní big big big pàlọ́ fourteen flex and everything tó ń sọ wípé kí ni music tó ń ṣe òun ni sọ na the music wey I do na my only substance bẹ́ẹ̀ ni o if you know how to do it then flaunt it and explore and tẹ̀síwájú tẹ bá ń gbọ́ the very very controversial guy then you can just pick him up tẹ́gbọ́n lè fẹ́ pick up. Falz the bad guy yes so so so so much torí pé kí ni òní ó máa béèyàn kan wí ọ̀la ó máa béèyàn kan ìbúdè ṣe yẹ kó rí nìyẹn nínú fídíò yìí ó sọ̀rọ̀ nípa a whole lot of people wọ́n ṣe ń ṣe ẹlòmíì ìgbé ayé ẹ̀ báyìí ló ṣe rí àmọ́ níbòmí báyìí gangan ni ó ṣe ẹ ká lọ gbọ́ orin ẹ̀ ká kọ́gbọ́n ìmọ̀ àti òye nínú hypocrite láti ọwọ́ Falz the bad guy à ń bọ̀ mo ṣe sọ̀rọ̀ nípa àwọn three bad guys tí wọ́n ṣe kíni tí wọ́n good good loving pẹ̀lú fídíò wọn àti beautiful songs wọn tó máa ń jẹ́ ká ṣe kíni ká máa boogie down you know <laughs> two four seven tago wá ní ọpọ́n súnkàn tó wà ní number three on my list for very very good guys that are happening right now tago ọgọlọpọ súnkàn ṣé kí n tún já yín sí yes àti wọn bọ̀bọ̀ ìtìpẹ́ níbo ló wà where is he bọ̀bọ̀ yìí wà very very talented a ò rí fún sáà kan àmọ́ tó jáde báyìí gbọ́ bí bump Nikilo kí ló ṣẹlẹ̀ gangan tó ní what is the what's happening right now look at me i'm so fly. táwọn la sọ̀rọ̀ nípa ẹ̀ á sọ̀rọ̀ nípa Kórédé Bello ọmọ ọlọ́pẹ́ mega superstar Keep kíkan ló wá gbé jáde ó gbé síra olówó náà dé pariwo yes, olówó ò ṣe kíni kò kí ń pariwo máa ń live low gentle digestically kò kí fẹ́ kẹ́ mọ́ ẹni torí pé kíni ó mọ ohun tó dé mọ́lẹ̀ yẹsọ orílẹ̀ mọ ohun tó dé mọ́lẹ̀ tágọ́lọ́ wá sọ̀rọ̀ nípa ẹ̀ Kóredé Bello so so so on point pẹ̀lú fídíò yìí ẹ wá mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ó wá involve àwọn kan dẹ́gbà ń gbọ́ nípa Fresh Prince and then Mia B ẹ jẹ́ kí n dáhìn sí Mia B so so so talented yes torí pé kí ni tabanika wo àwọn elédè gẹ̀ẹ́sì ní Amẹ́ríkà lọ́hùn yes so go America we are on a plane right now boom a lọ sí Amẹ́ríkà àwa connect pẹ̀lú kẹ̀rẹ̀dí kẹ̀rẹ̀dí kẹ̀rẹ̀dí tẹ́lẹ̀ gbọ́dọ̀ àbúgẹ́ yẹn máa mọ̀ kó yá igan ni I'm so fly I'm so um, mi ò lè ṣe God help us Amma, <laughs> tẹ́ bá gbọ́ rap Maya B is it Maya or Mia so so so beautiful rap Oh wà very very very very on point Oh what connects? connect pẹ̀lú you know cordy sort of ẹ kọ́ lọ gbọ́ orin láti ọwọ́ Korede Bello featuring Fresh Prince and Mia B my friends, sit down olówó náà dé pariwo à ń bọ̀. mo lérò pé gbádùn orin Korede Bello yẹn tó to Joko. Yes, yẹ́sọ́ Morocco ni àkórí orin yẹn. But I love Mia B. Nítorí wọ́n kọrin Mia B. Mo ní, oh my God, Sasha, Sasha, Sasha, Sasha P, where you are? níbo gangan ló wà jáde síta gbangba kó wá ṣe kíni kó wá fi ara ẹ̀ràn ọlọ́dẹ máa ṣe kíni ó máa rẹ̀ náà gbogbo àwọn female artist wa tó fẹ́ sẹ́ńpẹ́ please don't sẹ́ńpẹ́ ẹ jáde ẹ jáde ẹ jáde ọlọ́dẹ ṣe kíni a ṣe bẹ̀bẹ̀ a ṣe ń tẹ̀síwájú three on the three three three stuff I'm talking about three ọ̀pọ̀ sùn kàn ogun gangan ni àwọn three divas tí wọ́n ṣe kíni tí wọ́n tà tí wọ́n tún ṣe kíni tí wọ́n tayọ tó wà internationally connected tágan ni wọ́n kọ́ mú ṣe é ṣe ṣèpì ẹ̀ yìí àtàwọn dáǹsì tí màá tì àwọn dáǹsì tí àǹtí yìí fún wa back to back ṣe é ṣe Jesus is love tẹ bá ń gbọ́ give me love oh baby give me make I calm down give me love. Cause I need it right now. Benny. ẹ fún mi ní so much love and I'm so much loving it. Ìjọyà lẹ́tọ̀ ẹ gbádùn ara yín bó ti ṣe yẹ àti bó ṣe ṣe tán. Orin wọn ni wọ́n fẹ́ fún yín featuring harmonize or gangan ni Komaro. Tí ẹ bá ti rí fídíò colorful colorful máa pé everly sexy sexy sexy. Ó wà nínú bed ó dẹ̀ ń kọrin ó dẹ̀ warm wọ́n omi Then I want then àwọn girls kan wà ń bẹ tán ṣe kí ni tí wọ́n good gan tán jó lórí ìlú. Ẹ gbọ́dọ̀ gbọ́ orin Komaro láti ọwọ́ ṣe yí featuring Harmonize. I'm <laughs>